because I had to go and open two oríṣiríṣi maybe I will send some stuff to you in case koto kọ́tó wá jí fóònù mi lọ. ají <laughs> ají fóònù ni o. she she called me. Mm-hmm. uh, I was trying to transfer so many things to you. Mm-hmm. She called me and connect that I told you of. connect you with what? said, we cannot hear you. Ah, Gobe. And, and, and, àlùjọ àlùjọ. Oh. ó Oh. Eh. Mm-hmm, mm-hmm. ṣé àlùjọ they called me mm. jíjẹ mi orí ìsinú ẹ wà lórí síìtì náà mo wà lórí ọkọ pè mí mo wò pé I don't want to talk to that guy because I don't really like him. I am a very blunt person. Hmm. So I told her that kí ni wọ́n fẹ́ connect mi mọ́ ipò ya okay boy connect mi nìyẹn. So I attacked that one because mo ní wáyé tó yẹ mo máa sọ pé èèyàn wá sọ fún òun pé Your Dorcas as a group, mm. WhatsApp group, mm. that they are you you are you are telling them in the group that no, they were accusing you that why are you bring Lizzie Mora? Stop bringing Lizzie Mora again. Because that you now said, I know what I'm doing. I'm just doing that because you want she and uh, you want Latif, you want her to settle Latif case. Imagine. With, uh, Fola tí mi dẹ̀ ní gúrúùpù kankan níbo wá náà ti rí yẹn. and i told them that you don't have that money for fògbọ́n ẹ̀gbárí that you don't have i will send you all the prop so i now told her that báwo ni tó fẹ́ di argument láàrin mi àti gbogbo àlùjọ yẹn pé ká ló sọ fún yín pé ó ní group tó bá ní group máa ń mọ̀ sí kó láti ráyè owó rubbish so i was telling him. Mm. Then we go talking. Uh, then she herself now said, um, I know she won't have it. I don't know what they both planned. Hmm. But immediately, I told them that there's nothing like that. Even Kosiko to Jobe. Alujo now said, eh, Money, okay, tell my better one next time. You bring proof for me, please. Mm. You can call it, please. You can call in. To buy the running, mo pa gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí. Hmm. So the guy was not like, eh, oh, I'm gonna find out. People were writing number. So I was just like, okay, I don't care. Mine is she doesn't have any group. Then she started talking and talking and talking and talking and talking. See, Auntie, you've done your worst. The only thing that you can bring out is my punani that will pay me. Every other thing, I don't care. Ah, ah. ṣe tún sẹ́ndì ẹni sùúrù o ẹni ṣe tún sẹ́ndì okó àtòbò síra yín ni. No, no, no, no, no, I'm just <laughs> saying. I know. I <laughs> know. she should bring where? Where me, Oluwatoyin Kalu Thomas, abused you. That is what I want. She should bring ad. it out or where I abused. Every other one, I don't care. I don't want so life. I don't care. I don't care. She should bring it out. If she likes, she should go and bring my ass anus out. I don't bloody care. Nítorí bóyá ṣé torí ilẹ̀ tó gbà lọ́wọ́ yín lẹ ṣe ń ṣe bí wèrè báyìí. Ṣé wọ́n ti gbalẹ̀ ni? Jọ já wa sí i, já wa sí i. Ta ló gbalẹ̀? Èwo nù lẹ̀ náà gbà? I'll tell you that one later, Jerry. Mm. It's a big thing. Oh. Hey, àṣírí tú o. Wọ́n ti gbalẹ̀ She should leave me alone. No. Oh. She should leave me alone. Ẹ mọ̀ pé ìgbà tó kọ́ wá bá wọn ní ọ̀tí ìròyìn mi fún òun ah, if you are ṣá She should leave me alone. No. Oh. All I miss kọ̀ gbogbo chat mi àti ẹni mò ń And she sabi she sabi clear chat. Ẹ ó ti sáré delete ó ti sáré delete àwọn kọ̀ọ̀kan kúrò. She is here. Sis, see all the things that she said àti Kwame said mm. nígbà yẹn ikú mm. tí yẹn sọ ni wípé kó má gbà kó má sọ̀rọ̀ mọ́ kó má dàbọ̀ sílẹ̀ dùnú. of course na ṣe bó mo sọ lánàá náà. kó má dàbọ̀ sílẹ̀ dùnú kó má dàbọ̀ sílẹ̀ dùnú you want to use our head to knack each other okay even if I come offend dọ́dọ̀ I will come out meanwhile I did not offend her. àtọ̀ ṣe gbogbo gbogbo kí ni ẹni mo gbọ́ náà. I will tell her I am sorry because God will shame you. Devil will shame you. You will not shame us. We will not fight. You are a devil. Tell you useless idiot. Mm. Bless, bringing everybody's chat out. You think you want to prove anything? Mm. That's not how we roll on Facebook. They mm. don't bring it out like that. Mm. You'll be telling me, I still hear everything. You'll be telling me, we don't know how to drag on social media. We don't know how to. See, Emi Osebe, the way you are acting now, if I do my own back to you, you will run away from this Facebook. because all your are here all your shit i'm smarter than you. maybe she go maybe she go she go she go she go include you inside ritual she go include you inside ritual tonight. ẹ <laughs> ẹ eh, eh, ẹ mọ̀ pé <laughs> ẹni bá lọ́lọ́ mi kó chaati tèmi síta ọjọ́ ló máa kó chaati mi síta èmi me and beg me and beg me. She begged me almost five times that she won't talk to doctors. Hmm. Ṣé mo ṣé mi ò sọ pé mi ò bá sọ̀rọ̀? Ṣé mi ò ní mi ò bá sọ̀rọ̀? You said no. Ah. Because I know you, the problem is tí bá ti mọ̀ téèyàn bá ti mọ̀ wàrà alẹ́ I leave you like that. I used to tell, I used to lie to her sometimes. Only I'm saying it. I used to lie to her that I'm, chatting you, which is a lie because I know you very well. Ṣé mi ń sọ̀rọ̀ ni? You don't talk to people like that. Uh-uh reply me, ò ní ju okay lọ no problem. so if i if i tell her she will just be like ah ó ní àwọn kankan tí mo fẹ́ explain fún ó ní àwọn kankan tí mo fẹ́ explain fún. kò bá mi ò bá ní mi ò bá ní rẹ́kọ̀dù ẹ̀ lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ tó bá pẹ́ mo fún ní audience ni. Exactly. But I was like, no, oh my, I'm, I'm busy, very busy. Mm-hmm. Even ah, any chat chat chat me go That's how I used to tell her. Mm-hmm mi ò sínú àwọn tó lè halẹ̀ mọ́ náà ṣé mo gbowó lọ́wọ́ ìyá ẹ rí mo tọrọ owó lọ́wọ́ ẹ rí ó fún mi lówó rí ò ní fẹ́ ṣorí ibú náà nígbà torí ẹ ò fẹ́ burú. kí ló dé lọ. Hmm? ìwọ tó tiẹ̀ ti ṣorí ibú tẹ́lẹ̀ olórí burúkú ọmọ òfò. but I say everybody ta say ta sweet on ṣe because I'm not supporting you now does that mean you should bring my chat out you know I can sue you and I will sue you for yeah. the connection of them. Um, take her to court. Of, um, I'll take you to court for what you just did. she says. Just be using her matter to laugh because I've heard a lot. Take Were to court. It's all bullshit. Take her to court, uh, uh, get yourself a son, okay. and I'll get her arrested. Yes. Eh, bàbá ni, bàbá ni, bàbá ni lọ́ọ̀yà mi. <laughs> Lórí burúkú, I will take you to You gave me his number now. Abio. o. Bàbá Fálànà ni. <laughs> Therefore, ah, ìwọ náà. Let me leave you. Jẹ́ máa jẹ́ máa gbádùn àlùjọ lọ́nà. Therefore, all right sis. Mm. I'm gonna take you to court. Olóṣì. Wọ́n take you to court náà ni kò ṣì lọ. Ẹ gbádùn àlùjọ díẹ̀ sí i lórí burúkú oníkọ́ọ̀tù sọnù. Wèrè ẹlẹ́lẹ́yà. Tí wọ́n ń pa láti ẹni pé gbogbo kọ́ńtẹ́ẹ̀tì yín tó bá lórí péjì mi kémi lọ dìlítì ẹ̀ tí mi bá dìlítì ẹ̀ ẹ tẹ́wọ́ yín láti ibi tẹ́wà kẹ́ fi dìlítì ẹ̀ mi bá. Ọ̀rọ̀ rèé o kí ló dé wọ́n ń sà wọ́n ń pẹ́ lẹ́ẹ̀mọ pé kínní ẹ̀jẹ̀ ń paláṣẹ ẹ̀ contact mi tó wà lórí péjì ẹ̀ kí lọ delete ẹ̀ ẹ̀ jọ. ó rò bóyá ó ń ṣì láṣẹ ni kò yẹ ó rò bóyá ó ń ṣì ní agbára kan yéé júdì tí a tó gba ski tó bá wá tẹ sí orí mo rí pé mo láìkí bó ṣe ń ṣe yẹn o ti rọra ń fún ní òun fún ní respect díẹ̀díẹ̀ tó bá kàn tó stage kan á lẹ̀ mọ́ gbàs wà kàn ṣó ya wèrè orí ẹ̀ burú ni ó ya wèrè ni ọkọ èèyàn kan ni mí nà má má bá mi sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ o bá ń bá làwa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé yẹn mí ni pé o fẹ́ bá a tẹ̀ sí wèrè lójú dànù kì ní tẹ sójú ẹ̀. <laughs> ṣé o gbọ́ àwọn tèmi bú lórí ọ̀rọ̀ yín gbogbo àwọn eh. tèmi àti ẹ̀ di ọ̀tá. Eh, tó tún ṣépè fún wa lórí ọ̀rọ̀ yín láwọn ìpè burúkú ńlá ńlá lèmi àti alhaji koko koko zaria lajalè lórí náà ṣẹlẹ̀ lápadà fún mi ni ṣẹmọkọ tí alhaji koko zaria ṣẹmọkọ tó wọ́ọ̀tì lẹ́kọ̀ọ́ ṣẹmọkọ tí alhaji koko zaria ṣẹmọkọ tó wọ́ọ̀tì lẹ́kọ̀ọ́ èmi àti alhaji koko zaria àjọ máa ń sọ̀rọ̀ wọn náà wọn tó máa ń dá mi lóhùn lórí ọ̀rọ̀ yín ni wọn dá mi lóhùn wọn náà tẹ́mi bá mọ̀ pé ó gbẹ̀yàn báyìí ni ṣé èmi ò èmi ò ní bá aláàjì Koko Zaria lọ ni ẹbọ inú owó ni máa wà inú ọlá ni máa wà lẹ́ni náà mm-hmm. tọ́wọ́n olóyè burúkú kan tọ́wọ́n máa sọ fún mi pé mi dalẹ̀ yìí mm-hmm. lórí ọ̀rọ̀ yìí ni náà tí bá mẹ́sẹ̀jà aláàjì Koko Zaria wọ́n kàn máa ń wo show wọ́n kàn máa ń wo mẹ́sẹ̀jì mi ni wọ́n ní reply lórí ọ̀rọ̀ yìí ni náà. ó ti léèyàn lára ẹ̀ nìyẹn. ṣé mo yọ àwọn olówó àwọn ọlọ́rọ̀ àwọn èèyàn ńláńlá mm. tó lè ṣe mí láǹfààní àwọn tiẹ̀ pọ̀ mo bájà lórí ọ̀rọ̀ yìí wọ́n pọ̀ ẹ jọ̀ọ́ kí lẹ́yìn ṣe fún mi. wọ́n pọ̀ o wọ́n pọ̀ má sùn mọ́ o tó bá ti bá wèrè ṣe wọ́n á sá lọ fún ẹ má sùn mọ́ èèwọ̀ ọbẹ̀ òun ní pé kó má bá wèrè ṣe ó bá wèrè ṣe gbogbo èèyàn gidi tó wà nílára wọn nígbà tí mo kàn ra wà ní kọ́nà mi lásán hmm? mo kàn ra wà ní kọ́nà mi lásán mo kàn ra ń ṣe kí ni mo kàn ra ń woṣù mi ò dá sí ní tó ń lọ ọ̀rọ̀ á ń wojú ìgbà tí wèrè sọ pé òun fẹ́ ta sí mi gbogbo àwọn èèyàn lọ tán ni ìgbà míì máa wò báyìí pé ní sùúrù níbo ni gbogbo àwọn èèyàn wà wọ́n ní ẹ pé ó má jẹ́ kán fẹ́rẹ̀ yẹ lára wọ́n ní ẹ ẹ àwọn ní kó má dá sọ̀rọ̀ Lizzy mo ní mi ì dá sọ̀rọ̀ ẹ̀ ṣé bí mi náà kàn ń ṣe pẹ́pẹ́ dẹ́mbàkì fún màmá ńgbà tí màmá ṣe pẹ́pẹ́ tí wọ́n ń gbà yẹn ni wọ́n ní àwọn ah, ti fẹ́ máa bàjá dẹ́ o kínní kan o ah, ah. àwọn èèyàn máa sá fún ẹni o àwọn èèyàn tó gánú ayé wọ́n á jápa kí ló ń ṣẹlẹ̀ lórí pláfọ́ọ̀mù gbogbo lọ́ọ̀vù àti láìkì dá àṣọ lórí burúkú ló fẹ́ gbé lọ́ọ̀vù àti láìkì lọ́nà ayé mi ọlọ́run ọba wa bá mi dá lọ́ọ̀vù àti láìkì padà ọlọ́run má jẹ́ kò ní dá ẹ́ eh, Lizzy what jọ what ń jọ rìn àbí kílẹ̀ pé àbí kò fẹ́ dáa fún mi ìrànlọ́wọ́ má jẹun ṣòro ìbò. Hmm. kí lẹ ṣe fún mi ṣe ẹ ṣí kọ́ńpìlì fún mi ni. àbí o. àlùjọ fm nìyẹn ìgbà tí mo bá yín wà kí ni nǹkan tẹ ṣe fún mi. kò sí o. ẹ wo oyan pàtàkì ní kòròdú yìí àwọn èèyàn ńláńlá àwọn olówó ọlọ́rọ̀ nílùú yìí lórí ọ̀rọ̀ yìí ni mo bá wọn jà lé lórí. ṣẹgbọ́. ẹ jọ kí lẹ ṣe fún mi nígbà tí ìyá kan pè yìí tó mẹ́sẹ̀jì yìí pé ah, ọmọ àlùjọ yẹn ọmọ alá. àbí mo ti gbé nǹkan jẹ ni kékeré kọ́ lèèyàn ń dóko mọ̀ ìdókùdó yìí fọ́ wọn lẹ́nu ba ẹ̀ orí bẹ́ẹ̀dì gbogbo orí bẹ́ẹ̀dì kan lórí burúkú kí ẹ̀ máa ní ẹ̀ fọ́ wọn lẹ́nu lórí burúkú kò tiẹ̀ tún mọ àwọn orúkọ tó lè fọ́jà gan fọ́ wọn lẹ́nu ba ìlú ti à ń jọ rìn ṣé ta bá ti wo àwọn aṣọ yẹn tán ṣé ká wá lọ máa fọ́ gbogbo àwọn èèyàn lẹ́nu ká lọ máa dó wọn káàkiri ni àbí kí ló mean by fọ́ wọn lẹ́nu yẹn náà mi tiẹ̀ mọ̀ bó ṣe ń ṣe mí sìn gbọ̀n orí bí ìgbà tẹ́ ìbí ìfẹ́ máa wú ah, ó ga ọ wọn lẹ́nu à ń fọ́ wọn lẹ́nu. ẹ má filẹ̀ o ẹ má ṣe gbá o. mo dá fọ́ ká fọ́ wọn lẹ́nu báyìí torí ọlọ́run fọ́ wọn lẹ́nu aṣọ ebi ẹ send voice yẹn sí mi lẹ́yìn voice yẹn kí lẹ ṣe fún mi ẹjọ́ máyẹ̀ kí n sọ̀rọ̀ o. jámù àgbákò cream kí lorúkọ eléyìí tó máa ń fi ń parun yẹn ná alójú tó ń pawó kìkì ojú kìkì eh, kí ni ojú tó ń pawó ojú tó jẹ́ pé kìkì skin tag ni kí lorúkọ the other one tó máa ń fi ń parun yẹn náà irun Florida gbogbo ẹ̀ ló ti jẹ tán wájú kò lò yẹn síwájú orí ẹ̀ ó tún mú relaxer ó tún fi ń relax irun ọmọ kékeré ayé ẹ̀ ti ta gan-an Lizzy mọ̀mọ́ funfun jáàmù àgbákò. orin mẹ́ta kan wà tí mo tọrọ lọ́wọ́ yín ẹ dá mi lóhùn ẹ yẹ kan nú ẹ̀ ó ní nǹkan tẹ fún mi náà ó náà mọ̀ràn tẹ gbà mí náà tó bá sọ pé èèyàn bólórìn obólówó rìn olówó tó bá fọlówó yẹn lẹ̀ tó bá bá táníkà rìn kò lè kó táníkà gbọ́n á ṣe aláǹfààní ju olówó yẹn lọ́nà o <laughs> àwọn olórí burúkú kan wá sọ pé ọmọ yẹn ọ̀dàlẹ̀ ni ó láìkè owó ayé ayé gbogbo ẹni tó bá sọ pé ayé wọn máa bàjẹ́ tọmọtọmọ ni. ìyẹn ìyẹn two by two nìyẹn something like that <laughs> òun ló sọ bẹ́ẹ̀ náà yóò níyà tí mo bá jà tí mo eh. sọ̀rọ̀ tí mo ṣe gbá fún ìyá yẹn gbà tí ìyá yẹn máa gbẹ̀bẹ̀ mi ìyá yẹn fún mi two hundred thousand cash ìyá nìyẹn tí mo gba two hundred thousand cash lọ́wọ́ yìí. tó a lè màmá ọwọ́ méjì fẹ́yàn kan màmá nìyẹn wọn ah, màmá ó pọ̀ fún ìyàwó àríṣì gan ah, ìyá àgbàlagbà ìyá àgbàlagbà àwọn blọ́gà. ẹ má jẹ́ n sọ̀rọ̀ o ẹ má jẹ́ n sọ̀rọ̀ o ẹ̀yin kọ́ ni mò ń tijú o mhm. mò ń bẹ̀rù ọlọ́run nínú ayé yín ni o mhm. ẹ̀yin kọ́ ni mò ń bẹ̀rù. ọlọ́run wá wà nù ayé ah, o kí ni bèbí mi sọ kí ni wo àwọn èèyàn ní láìkì ṣe òye o òun bẹ̀rù ọlọ́run nínú ayé ẹ̀ ayé ọlọ́run wo ló wà nínú ayé ẹ̀ ṣé ó wọ ọlọ́run nínú ayé ẹni tó ń ṣépè fọmọ tó fẹ́ gbà ẹ̀ mọ́yàwó ẹ̀ lọ́wọ́ tó ní kó wá máa sunú ilé òun ṣó fẹ́ sọ ẹ́ di gate man ṣé bèbí kí ewèrè ní gẹ́ọ̀ yìí ni why would you ask another person's husband to come and live inside your house kó wá máa sùn sórí iṣẹ́ bóyá náà tiẹ̀ fún bóyá náà fún àlùjọ ní bẹ́ẹ̀dì tó fẹ́ sùn sórí ẹ̀. mo ń bẹ̀rù ọlọ́run lára yín ni èyí hmm. kọ́ ni mo ń bẹ̀rù o. èṣù ló wà lára ẹ̀ bó ṣe wà yẹn ẹ wá sọ fún mi pé stay on lane tẹ bá hàn tì mí tẹ bá hàn tì mí tẹ bá hàn tì mí tí bá jáde fún yín ẹ mọ ohun ohun yẹn pàtàkì tí mo tí mo lose lórí ọ̀rọ̀ yín. ibi ìdùnmọ̀ mi gan-an. ṣé gbogbo wọn ṣé gbogbo wọn ṣé mo lè lọ bá wọn padà kí n máa bẹ̀ wọ́n ni. kò pọ̀ síbú. àìmọye òun ọlọ́lá ohun yẹn pàtàkì lórí ọ̀rọ̀ yín àti táwọn èèyàn ń wò láwò sunkún tẹ̀ ń wòra tẹ̀ ń wòra yín láwò rẹ̀ rìn. àlùjọ atún ní ẹtí ọ̀tí mi o. láwọn wọn tí mo lose. ẹ lọ bìnrin ẹni tó pè ní bugan first wife ìyàwó bugan kòròdú ó pè mí lórí ọ̀rọ̀ yín ọ̀wọ́n. náà wàá tún sọ ah ọlọ́run orí mi má gbà bọ́dé ẹlẹ́dà mi má gbà bọ́dé o níwọ náà bá tún sọ pé sọ́rí o òun bá Lizzy jàjà ẹ̀ ṣé o ṣé o já ìwọ gan wọ́n ti lo jáàmù àgbákò for you o. hello bóyá ó ti fún ẹ ní jàmà àgbákò ṣé oúnjẹ irú oúnjẹ wo ló ń fún ẹ nígbà yẹn ṣé o máa ń yẹ oúnjẹ yẹn wò ṣá ah, ọmọbìnrin yẹn ti poison oúnjẹ tó ń fún bébì mi jẹ o ah, ṣé ò jẹun nínú ilé wọn wọn mà ní Lizzy máa ń fọ omi òbò sínú ẹ̀fọ́ ṣé ò jẹ̀fọ́ alújó ah, orí yẹ ó mà yọ ẹ o hmm. oh my god. ọ̀wọ́n ló rọ̀ sórí. àwọn tó jẹyàn pàtàkì nínú ayé ni wọn. ló bá reject lórí ọ̀rọ̀ yín lọ pè mí sí mi ò dá wọn lóhùn. ni wọn náà bá reject. Ah. ṣé kí n máa kà àwọn èèyàn ńláńlá tó pè mí lórí ọ̀rọ̀ yín nígbà tí mi ṣiṣẹ́ fún yín ni. Hmm. tí bá rántí ọ̀rọ̀ yín mo máa ń sunkún ni torí pé ẹ jẹ́ kí n lose so many things. Hmm. ó ga ọ. èrè omo jẹ lára yín. kò sí. àwọn èèyàn pàtàkì àwọn èèyàn ńláńláńláńlá tí mo pàdánù lára pé mo ṣe spíkà fún yín hmm. pé mi ò mi ò fẹ́ dáyìn mi ò fẹ́ mi ò fẹ́ ṣẹ̀yìn mi ò fẹ́ ṣe dá pé kí n wà lóyà. ah ó mà ṣe o ọlọ́run má jẹ́ hmm, irú lọ́yàtì olórí. ìwà láyà ẹ wá jáde ẹ wá ní àlùjọ séèyàn yóò lè tani mi bá fi máa tani mi bá máa fi ṣú ẹ pa owó tí o bá ń ṣẹ̀yìn. ó ní àlùjọ àní wàá máa gé wàá gé wàá jọ fọ́tò ẹ̀ mọ́ wàá jọ mọ́ wàá tún fi logo sí wàá gbé sórí wọ́ọ̀lù ẹ̀ wàá tẹ stars sórí ẹ̀ wàá ní fún mi stars yìí wàá tún kọ caption gidi sí make sure you drop stars under this video ìyẹn á tún go viral. ọkọ fi ṣó yín pa owó yẹn sọjẹ ìyà Ọlọ́run má jẹ́ kí n jẹ lórí ọ̀rọ̀ yìí. èmi kẹ tiwa ò ń ṣe ìyà Ọlọ́run má jẹ́ kí tiwo jẹ́ ìyà wa kẹ ebi ká jókòó ká sọ̀rọ̀ ni tiwo ò ń ṣe ìyà tí màmí aláṣàbí kì í ṣe ìyà kí màmá jókòó kó pa owó sọ̀rọ̀ sókè wèrè bí kò ṣe ṣó ká bá stream ẹ̀ kí ni tí wò kí n ṣe ìyàwó ọlọ́màjáwọ̀ ò jìyà ọlọ́màjáwọ̀ ò jìyà àwọn jìyà o gbogbo àwa ta ganu ayé àwọn ọlọ́màjẹ̀ tí wọ́n ṣe ìyàwó. tí wọ́n ta tèmi ni ni àwọn tí wọ́n kó sọ mí dèèyàn àwọn èèyàn ńláńlá ọkọ ẹ̀yìn sí mi torí pọ́n pè mí pé ẹni tó ẹni tó ń gbèjà yẹn stop. ìwọ náà ò bá dáhùn ah àlùjọ mà dá o ah o wà dáhùn ó mà ṣe o. wọ́n pè mí wọ́n ní stop mi ò dá wọn lóhùn. o tún dáhùn lẹ́ẹ̀kan sí. èmi bá mọ̀ pé èèyàn bá ilé ń jẹ mi. Ah. ṣé mi ò ní dá wọn yẹn lóhùn táyọ̀ wọn yẹn kúrò. ó ti fún ẹ ní fọwọn lẹ́nu by Lizzy Anjorin ni o àbíkọ ẹ pé ó ti po nǹkan mọ́nú ẹ ìwọ náà ò bá tún dá ah! jésù. bá mi lówó wà ń bẹ̀ àwọn kan sọ pé àwọn láìkè owó báwo mo ṣe nílá owó kọ́ lèèyàn fi ń jẹ́ ọ̀n láyé ni. thank you for the story. òyìnbó fà mí one million lórí ọ̀rọ̀ yín wọ́n fà five hundred thousand ká má sọ àwọn èèyàn ńláńláńlá mi ò gbọ́. wọ́n fún ẹ ní one million owó lóòfẹ̀ ah. eh. fọ́ wọn lẹ́nu ni o ó lo fọ́ wọn lẹ́nu fún ẹni o hmm, ó lo fọ́ wọn lẹ́nu fún ẹni ó wá tún ó lo fọ́ wọn lẹ́nu fún ẹ ó tún wá lo bọ́jú ọlọ́run jẹ́ ó jámọ́ àgbákò ta ló ń gbowó tó ń dẹ̀yìn lẹ́yìn wèrè Lizzy Anjorin ò ṣe téèyàn lè bá ṣe ah, ọmọ aráyá sá lọ fún ẹ gbogbo nǹkan tó dáa mèrè mèrè mèrè mèrè á bẹ̀rẹ̀ sí ní disappear fún ẹ níwọ náà bá ṣe loyalty wèrè ah, ọkọ mi ò ṣá pranpran lẹ́ni tó yẹ kán ní kò nà tó máa ní kò nà pa tí wàá nà tí wàá nà tó máa flat ah. wálé àwọn èèyàn gidi lára ẹ kò burú continue ọ̀gẹ̀dẹ̀ tó wọ kòkó yè òun ló digi burúkú. èyí mm-hmm. lè jáde láti sọ pé yìí nídìí ten speaker kẹ máa fún wọn lọ́nà hundred thousand. nbo ló ti fẹ́ rí. àlùjọ tó ń forí gbèpè fún yín oh. fún five hundred thousand rí. ìjọ oh. náà wọn tẹjọ ń sọ. ṣé gbọ́ àṣírí ti tú níbo ló ti fẹ́ hundred thousand bóyá ó fún wọn fifty fifty naira lẹ́ẹ̀mejì. ìgbà mélòó lórí wọn tán sọ̀rọ̀ wọn àwọn dà àní méjì inú wọn kú overnight níbo ìyá kàṣẹ́tì gan-an nígbà tán fún ní hundred thousand lákọ̀ọ́kọ́ tó béèrè pé ẹ̀lú excuse me kí ló ń ṣẹlẹ̀ gangan payment the next one kọ́ tí wọ́n dá lóhùn ìyá yá ajá pa àmọ́ ní báyìí nísìnyí bóyá ìyá kàṣẹ́tì bóyá ó ti kú sábẹ́ tírélà ni o àmọ́ bóyá tírèènì ti gbé lọ ni o àmọ́ àgbọ́yà kàṣẹ́tì mọ́ bóyá tírélà ti gbé ìyá kàṣẹ́tì lọ àmọ́ àmọ̀bí ah, tó wà ẹ sábà wà bóde Lizzy ló mọ ohun tó fi ṣe o ẹ̀yin náà lẹ́ làbọ̀dé yín ẹ̀yin náà ni kó máa mú ń bẹ̀ o ẹ̀yin ni Lizzy ń lò ẹ̀yin náà ni kó máa mú ó ń pẹ́ wọn tó jù yín sábẹ́ mọ́tò ẹ̀yin lẹ donate ilé ayé yín fún Lizzy Anjorin bá Lizzy Anjorin ṣe kó ṣorí burúkú bá Lizzy Anjorin ṣe kí tí ẹ bàjẹ́ ni o.